ajáwá hmm. lórí yín la tó lé lórí ní twenty twenty kádàrú náà lé gbogbo ayé lórí ọlọ́run ò jẹ́ kí ìjókòó wáyé ọdún yìí twenty twenty one ah ṣúgà ọlọ́mọdé ó bá wọ́n yín twenty twenty. wọ́n ti yín alágbàgbọ́ ọ̀kọ́mà mọ̀jẹ̀ sísọ mọ̀jẹ̀ sísẹ mọ̀jẹ̀ síwáwù làhàwùlà wọlé àkúwọ́tà gbogbo àwọn tá a máa gbádùn àwọn àti ìgbàlẹ́ lè ẹja sọ pé Allahu Akbar. bẹ́ẹ̀ yẹn bá gbọ́ náà tóbi dáadáa mo ní gbogbo ẹni tó bá ti débí lónìí olóríire ni bẹ́ẹ̀ yẹn bá lè pariwo ọlọ́pàá Allahu Akbar àdúrà rẹ̀ tí ó mọ̀ bọ́lọ́wọ́ gbà lónìí ọlọ́wọ́ sì pe àbùkátà náà ká sọ pé Allahu Akbar. àkí bàbá wa tí wọ́n mú wa wọ́n lé adé ní àsìkò yìí àníyàn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá dà mú àdúrà bẹ̀rẹ̀ yìí ọlọ́mọṣà jó gbà fún wa. náà nísìnyí wọn kọjá lọ síbi ìbò ẹlẹ́ẹ̀kejì òun náà ní ká lọ síbi àyọkà ah. láti rẹ Al-Qur'an. afọ ah. àwọn tí wọ́n gba àyọkà fún wa láti rẹ Al-Qur'an afọ àwọn Muhammad Yusuf Yusuf. adédìpẹ̀ ewé ńlá wọ́n kọ́ àyọkà fún wa láti inú alukurahan abá Yusuf ẹ bá fún stéèjì bàbá yìí. ọba wa Yusuf adédìpẹ̀ ọmọ ewé ńlá ọmọ bàbá adédìpẹ̀ yóò ka alukurahan ẹ dẹ́kun tí wọ́n bá ka alukurahan kan kílù yẹn ó dákẹ́ pátápátá kílù yẹn ó dákẹ́. àti ẹ̀mí ká máa fi gbà níyàn tá a fẹ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض ميادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا ليلا باسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به ربهم ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفق في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سربا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كذابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفادا أدائق وأعنابا وكواعب أتروبا وكأسا بآخر لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه كتابا يوم يقوم الروح والملائكة صفا يعلمون إلا من أذن لهم الرحمن وقال صوابا ذلك اليوم الأكبر فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناهم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يدا ويقول الآخر يا ليتني كنت ترابا صدق الله العظيم الله أكبر tí o bá ń gbọ́lọ̀ tóbi dáadáa bẹ́ẹ̀ lọ́hùn akẹ́bẹ̀rù. tí a bá lè wà ní ìrùjókòó báyìí tá ah, a ah. lè rí ọmọ Adédìpẹ̀ tí wọ́n lè máa ka alukur'an. odidi súra kan délẹ̀. tó sì ka odidi súra kan nínú alukur'an délẹ̀. ó dẹ̀ ka dáadáa. tí ẹ ṣe ti ẹ̀rọ sí. Allah tí ó àrùn mọ́ tí ó sì gbé alukurani dání tó ka alukurani náà lórí gbogbo abiyamọ tó wà bí ẹja gbọ́dọ̀ tóbi gbé Allahu akbar alikuriani làgbójúlé alikuriani làgbójúlé nígbà tí a. pé ní wáàsí ni ewé korò gbà ẹ bá tọ́lọ̀ tóbi fún ọ. wẹ́ẹ̀ tọ́lọ̀ tóbi ládùúgbò yìí o. gbogbo ìwà tí a bá tóbi là á máa ń tóbi tóbi fọlọ́. gbogbo ẹni tó bá tóbi kó máa ń tóbi tóbi fọlọ́ tó wà láàárọ̀. mo kí ọba abẹ́lẹ̀ kára ó le láàrin ká dúdú ká là á ọlọ́wọ́ bá wa dé ilá dé ọba ẹ ní fọ́ lójú ẹ ní rọ lápá ẹ ní rọ lẹ́sẹ̀ ẹ ní kú lábẹ́ la hawla wa la quwwata òsì tí wọ́n ń pè ní baálẹ̀ bábẹ́ bá ti kú o ọba baálẹ̀ ọlọ́run ní pa yín lábẹ́ o. bákan náà mo tún bàbá wa Haiti ìjókòó wọn níbí wọ́n ń jòkó níjòkó bàbá wa onígbòrè of Igbore land mo recognize bàbá wa aiki doctor alhaji muslihatini alabe lucas ọba ìgbórè land. bàbá. ẹkẹ wọnyi alamina sira yọ kan ẹsẹ kọ wale alamina sira yọ kan ní gbogbo àwa bíi abatọ wà níbi ìbámu ṣe fún yín tó di twenty twenty three yẹn kò sẹ́ni tó mọ̀ láàfọ́ twenty twenty three èròǹgbà wa ni pé à ń lo Àbújá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run mẹ́ta padà nígbàjà ọlọ́run jẹ́ àti Àbújá yẹn alábìlẹ̀ sìnà tá ṣe ẹ̀yẹ má pinnu ẹ̀ ẹ máa wá dà níyàn bá a ṣe fẹ́ kó rí ní twenty three yẹn ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run alámúlẹ̀ ṣí yá lẹ́yìn àtàṣọ ní rà wọ́n wà dáadáa àrùn kàwé sí rà ẹ máa gbé pálí. kó má pẹ tí ò ní mú wọn. kó má pẹ ẹlòmíì ò máa àdúrà gbà tó bá gbàdúrà jáde bẹ́ẹ̀ kiri yóò lọ mú five hundred lọ́wọ́ àdúrà kò mú owó gidi. last price one thousand. dg ẹlẹ́ni dg bí ẹ̀. ah ah five hundred o. one day ni o. akíwà bàbá ìlànà àmọ́ mi. alájà wa. sí ìkàlẹ̀ bàbá wa his royal majesty ọ̀pọ̀ reverend matthew ewédà ìró gbogbo abiyamọ ẹja sọ pé kábíyèsí o. à ń kí kalẹ̀ bàbá kábíyèsí à ń lọ sọ́dọ̀ alága wa. rashidatu al-amawi láàrin ìṣẹ́jú márùn-ún. àbá ẹjọ́ dúró bẹ́ẹ̀ náà. Ramadan ya Ramadan Ramadan. oṣù àbánú rọmọ ẹgbẹ́ àná oṣù ìjẹrà o rọmọ ajá náà yà ara wọn dá ó kí gbogbo àwọn olùlànà òun tó wà níkàlẹ̀ ìyọnu ọlọ́run tèmi kó má bà á gbé ẹ̀yin lẹ tó ẹ̀yin lẹ́rẹ̀ wa ẹ̀yin lẹ kó wa ní ìbàdà ẹ tún kọ́ wa lálùkò ràfíà mi ẹ tún kọ́ wa ní tàzọ́ òwò tún kọ́ wa bàzẹ́ gbáyé ẹ ò ní tàdímọ̀yìn kẹ́ tó wọlé ẹ ò ní bùrùbùrù kẹ́ ẹ bá wọn jíjẹ ẹ̀sìn ayé ò ní ìfẹ́ gbà fún iná oúnjẹ bá mo kọkùnrin mo kóbìnrin mo kọ́mọdé mo kàlàkà asẹ̀lámù aláìkùm gbogbo yìí mo kí pátápátá adidas company àjọṣọdún èyí nínú àjẹsẹ̀ tẹ̀mí lọ́la oníṣẹ́ ńlá alùbáríkà Muhammad ìjọ iṣẹ́ ńlá ìyọnu ọlọ́run tèmi kó máa bà yín pé láíláíláí kòkòkò nílé yìí ta mú wá wá kòkòkò nílé yìí ta mú wá wá ó máa ṣe é dúpẹ́ náà ni mo wá wá bí gbàdégẹ̀ẹ́sì náà ni mo wá wá mo gbọ́ pé ṣe Ramadan lecture mo ní ìyá níbẹ̀ pé máa yà kí ìgbà bọ̀ lọ́la adédìpẹ̀ àjọsọ gbé èyí nínú ọlá ńlá àwòjẹsẹ tèmi nínú ọwọ́ ńlá ńlá alùbáríkà mọ́mọ́ tí ń jó ńlá alùbáríkà mọ́mọ́ tí ń jó ńlá àmọ́ wí mo dé mo dé mo wáyé àlà ọmọ ṣéwù mo dé àlà àlà ló ń sọ̀rọ̀ lai láì bọ̀. lai lai lọ́lọ́run yára lọ.